alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihil mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad níjókòtò ní lágbára Ọlọ́run ba hadithi kan tí Abu Huraira tí ó gbà wá òní a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí agbọ́nrin kan tá a a'malun talhaquka ba'dal maut àwọn iṣẹ́ tó sì pé ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò máa ṣẹ́kù lẹ́yìn ìgbà tí yàn bá jáde láyé tán àwọn iṣẹ́ tó ṣe pé ládàá rẹ̀ yóò máa tún bẹ́ẹ̀ dá lẹ́yìn tá a bá jáde láyé tán lẹ́yìn ikú ṣùgbọ́n ká tó lọ síbi eléyìí àwọn àyà kan bẹ nínú alukur'an tí mo fẹ́ ká dìjọ gbéyẹ̀wò náà síwájú eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala nínú suratu yasin ayé ẹlẹ́ẹ̀kejìlá níbẹ̀ ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin ọlọ́run bọ́ba àlekè ọlánsọ́nà ayà yìí pé dájúdájú òun ọlọ́run bá nuhyi al-mauta gbogbo ẹ̀dá tó ti kú pátá yányán ọlọ́run lóhun ọlọ́run bá òun ó jiyàn padà wa naktubu ma qaddamu gbogbo ntẹ́dàgbélé ayé ṣe pátá orí parẹ́rẹ́ tó fi gbogbo ẹ̀ pátápátá òní ẹ̀ ń kọ́ àwọn tó ti wájú níṣẹ́ rẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ àtàrà wọn àtàwọn orí parẹ́ gbogbo ẹ̀ pátápátá ni à ń kọ́lẹ̀ wa kulla shay'in ahsaynahu fi imamin mubin gbogbo ní tẹ̀dá wárí kó ṣe pátápátá hmm, kò sí tó sáré tàbí tó lè pamọ́ tí ò wá sí ní sí nínú tírà kan ètò ọlọ́run bá pè ní kitabu mubin ìyẹn imamu mubin ìyẹn ní lawhil mahfud àwọn àfọ ní tafsir kí ni tí a sọ nípa wa atharahum wọ́n ní atharahum yìí wọ́n ní ọ̀nà méjì òun la lè fa sí ọ̀nà àkọ́kọ́ alẹ́kọ́tọ̀ ẹni pé ìgbésẹ̀ ẹ̀dá lọ sí mọ́ṣáláṣí bákan náà wọ́n máa yàtọ̀ kó náà òfin náà min atharin khayran aw shar aw sharran àti gbogbo ntẹ̀dá tó bá fi lẹ́yìn tó jáde láyé tán lórí pa yálà orí parí ni àbí orí pa bú gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run Subhanahu wa ta'ala òní ń kọ́ atẹnikẹ́ni tó tu ní ìgbésẹ̀ lọ sí mọ́ṣáláṣí àtàwọn tí wọ́n tún sí orí pa èèyàn àbí tí ó máa ṣẹ́kù lẹ́yìn tí èèyàn bá jáde láyé tán gbogbo ẹ̀ pátápátá ò ní àárí o gbogbo ẹ̀ pátápátá ń lọ sí lẹ́rì àwọn tí wọ́n fa tí wọ́n sọ pé tuma rẹ̀ ni wípé ìgbésẹ̀ wọn lọ sí mọ́ṣáláṣí ní tí wọ́n fi sẹ̀rí ó ní ọ̀rọ̀ jíṣẹ́ Ọlọ́run bá sallallahu Salama nígbà tó dé etígbà Ànábì pé wọ́n fẹ́ kó wá sítòsí mọ́ṣáláṣí torí pé ibi tí a ń gbé ó jìnnà pọ̀ sí mọ́ṣáláṣí ànábì wa sọ fún un pé dìyàrọ́kùn tóktàbù àtàrùkùn ibi tẹ́ ń gbé ibẹ̀ ní kẹ́ ẹ a máa gbé o ẹdún ní má bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ o torí pé àwọn ìgbésẹ̀ yín tẹ̀ ń gbé wá sí mọ́ṣáláṣí lọ́sàn-án lóru níyàlẹ́ ta gbogbo ẹ̀ pátápátá òní wọn ń kọ́ ọ lẹ́ yẹn ni pé gbogbo bí a ṣe ń gbẹ́sẹ̀ kan bí a ṣe ń gbẹ́sẹ̀ kejì wọ́n ń kọ́ ládàá fún wọn wọ́n ń fi kan wọ́n fi ń gbìyàn ga nípò ìkan tó yòókù wọ́n fi ń pa ẹ̀ṣẹ̀ wọn wọ́n fi ń pa àárẹ̀ ni eléyìí jẹ́ àwọn tí wọ́n tún sí wípé ìyẹn ìgbésẹ̀ èèyàn lọ sí mọ́ṣáláṣí wọ́n ní ní àtharọ̀ àwọn tí wọ́n wá tún sí wípé ogun tíyàn bá ṣe ní dáadáa àbí láburú ni àwọn náà mà tún ní àkọọ́lẹ̀ àwọn náà tún ní ní tí wọ́n fi ṣe ẹ̀rí nínú Suratul Nahl ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n níbẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé liyahmilu awzarahum kamilatan yawmal qiyamah wa min athari alladhina yudillunahum bighayri ilmin ọlọ́run sọ nípa àwọn ẹni ibú bọ́rọ̀ wọn ó ṣe rí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ wípé gbogbo àwọn orí pa abú gbogbo àwọn tí wọ́n sọnù pátápátá ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọn ò rù mọ́ tiẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ yẹn ni gbogbo àwọn tí wọ́n sọnù àtàwọn náà tí wọ́n sọyàn nù bẹ́ẹ̀ làwọn tí wọ́n sọ̀yàn nù àwọn náà ó tún jẹ nínú yà wọ́n ó jẹ commission wọ́n ó sì tún jẹ ojú lówó èyí táwọn gan tí wọ́n ṣe ní ètí ọ̀dà nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá jẹ́ àmọ̀ wípé mansanafili islami sunnatan hasana ẹ̀ ń bá fi ìpìlẹ̀ dáadáa kan lélẹ̀ nínú islamu nínú ẹ̀sìn islamu yìí irú onítọ̀hún yóò lẹ́sàn pé ó fi ń tọ́ da lélẹ̀ gbogbo àti ẹ̀ bá tún wá ṣe dáadáa lẹ́yìn rẹ̀ náà yóò tún gba commission yóò tún máa gbà ládàá látòrí wọn bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá fi ìpìlẹ̀ bú tọ́bẹ̀ lélẹ̀ yóò máa jẹ́ ìbálẹ́jọ́ bú fún un yàtọ̀ sí lẹ́yìn ẹrù ẹ̀sẹ̀ àwọn tí a tún hùwà tí ọ̀dà lẹ́yìn rẹ̀ náà yóò tún máa gba commission láti bẹ̀. Òjíṣẹ́ láwọn bá sallallahu alaihi wasallam aláàánú ńlọ́jẹ́ fún wa kó lè bàjẹ́ wípé àgbélé ayé ṣe dáadáa kó tó di pa kúrò ń bẹ̀ Ànábì wa fẹ́ ṣe àlàyé fún wa nínú hadith Abu ètí ń bọ̀ yìí nípa àwọn nǹkan wo òní yóò máa ṣẹ́kù lẹ́yìn tá a bá lọ tán tí ládàá rẹ̀ tí ó máa wá bá wa nínú sàárè ànábì wá yànnàná rẹ̀ sínú hadith Abu Huraira èyí tá a máa gbọ́ yìí olùjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé inna mimma yalhaqu lil mu'mina min amalihi wa hasanatihi ba'da mawtihi ilman 'allamahu wa nasharahu wa waladan salihan tarakahu òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé dájúdájú lára àwọn tí yóò máa ṣẹ́kù ẹ̀dá lára àwọn iṣẹ́ rẹ̀ lára àwọn dáadáa èyí tí ó tún máa bá mú mi ní lẹ́yìn tó bá ti ju àwà sílẹ̀ lẹ́yìn tó bá ti jáde nílé ayé lára àwọn iṣẹ́ rẹ̀ tí ládàá rẹ̀ tí ó lọ máa bá oní ilman allamahu ìmọ̀ kan tọ́mà ọlọ́run fi mọ èèmọ̀ òun náà fi mọ ẹlòmíì yàtọ̀ sí pé ó fi mọ àyàn ó tún wá ń kọ́ ní tírà kó lè bá àdétí gba àwọn tí ó tún máa wá lẹ́yìn rẹ̀. wàwálàdàn sọ́ọ̀lì hàǹtàrọ̀ kà ó abọ́mọ̀rẹ́ tó tiẹ̀ fílẹ̀ sáyé. nkẹ́lẹ́ kẹta wà mọ́sàáfàn wà rọ́ṣà ó àbí kùránì èyí tó ṣe pé ọ̀rà lẹ̀ tó kó mọ́ṣáláṣí táwọn yẹn sì ń kà lẹ́yìn tọ́lọ́tán. àwọn mọ́sídìdàn bàná abilé ọlọ́run kan mọ́ṣáláṣí tiẹ̀ gbé kalẹ̀ ká ọkọ̀ mọ́ṣáláṣí àwọn yẹn sì ń kírun bẹ́ẹ̀ aw baytan libni sabili banawo abilé àwọn onírìn àjò ló tiẹ̀ kọ́ kalẹ̀ pé tọ̀ ilé yìí o gbọ́n tó bá ti lè jẹ́ arìnrìn àjò tó bá ti lè wọ ìlú tó bá ti jẹ́ mùsùlùmí kọ́mọ wá gbígbẹ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀ gbọ́dọ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. àwọn náàrọ̀ ní àjẹrọ̀ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ odò kan lọ́fẹ̀ẹ́ lójú ọ̀rọ̀ à ń sọ tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ ni ó wá sọ di dáàmù àwòsọ̀dọ̀ kàtà àkọ́rọ́jà àbí sàárà kan ló tiẹ̀ ṣe min malihi nínú owó èyí tọ́lọ́mọ bá tí ó pèsè fún ìgbà tí ó tún wá ṣe sàárà náà fi ṣe àti àsìgbà tó lálàáfíà ń lọ ṣe kẹsí bó ti ń pọ̀ kàkà kú so irú ẹni báwọn àtàlẹ́hàkòhò min ba'di mauti àwọn iṣẹ́ rí tá a kà á lẹ́yìn òní yóò máa débẹ̀ dá lẹ́yìn tó bá kú tán ẹ̀san rẹ̀ kò ní í já yóò máa lọ síwájú ni títí ìdíjọ́ gbìndàlùkíyàmà ẹ wá jẹ́ ká máa wá tù wọ̀ níkọ̀ọ̀kan èjèèjì nǹkan aláwọ̀kọ́ ni pé ọ̀ràn ìlmọ̀n ó ní ìmọ̀kan èyí tẹ̀dá mà tó náà tún wá fi mọ ẹlòmíì tẹ̀fsírì lọ́mọ ni òfin mayàn àdìsí lọ́mọ ni òfin mayàn kùránì lọ́mọ ká dáadáa ni tó fi ń kọ́ èèyàn ẹ̀san rẹ̀ yóò máa bẹ débẹ̀ dà títí dijọ́ gbèǹde àlùkìyàmà ẹgbẹ́ bá a sì mọ̀ pé ìsìlámù ẹ̀sìn tó ṣe wípé ó ń ṣe ni lójú ọ̀yìn lórí àti wá ìmánì nínú àyá alukur'an ọlọ́run ní hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun yẹn ni pé àwọn tí a nímọ̀ àtàwọn tí wọn ò nímọ̀ wọn ò jọra wọn o wọn kì í ṣe ẹgbẹ̀ra nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam òǹgá jẹ́ àmà wípé la hasada illa fitnatain ọlọ́run jẹ́ ǹdàbí lámarin jẹ́ ǹdàbí lámarin èèyàn kan náà àwọn méjì tí ń bọ̀ yìí ní kọ́ ọ̀sádùá kọ́lọ́njẹ́ kọ́ ọ̀dàbí tiwọn ẹnì kínní rajulun olùyẹn tó ṣe pé ọlọ́run ọba ó fún nímà ìmọ̀tọ́ ọlọ́run ọba fún yìí ó tún wá fi ń mọ ẹlòmíì ọlọ́run fún nímà ìmọ̀tọ́ ọlọ́run ọba fún ó ń lò ó fi ń mọ ẹlòmíì ó sì fi ń dájọ́ ẹnì kejì ọlọ́run ọba fún lówó owó tó ọlọ́run ọba fún ó fi ń sàánú ọmọ nìkejì rẹ̀ ni irú ẹni báwọn ànábì sọ pé tọ́wọ́ bá sádà kọ́lọ́ ń jẹ́ kí ń bá níjọ́nu sí i ó ní ta'allamul ilm ẹ lọ wá ma o fàyín nàta àlùmọ̀ òlè láyà kọ́ṣíà torí kéèyàn wá ma nítorí tọ́lọ́wọ́n ba ìbẹ̀rù ọlọ́ni wà tọ́lọ́ba wò ìbáadà ọwọ́ ń wá ma káàkiri pé ànímọ́sáfẹ́ níma ni bí gbà pọ́n jọ́sìn fọlọ́wọ́n ba ńlára tí wọ́n kọ́lẹ̀ fún yàn wà mú darọ̀ sátà wò tẹ̀síbíhùn ó gbàtẹ́ bá ti jọ ń kọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ̀ ń tọ́mà tí ń kọ́ ẹ̀ ń tí ọ̀mà tẹ̀síbíhùn ni ó gbàtẹ́ wa ta'limahu man la ya'lamu sadaqa kó o wá fi mẹ́ntì ò tiẹ̀ mọ́ rárá gbígbà pọ̀ òsì sàárà onílàdà tí wọ́n kọ́ lẹ̀ fún yàn wa badlahu li ahli qurba àwọn tí wọ́n bùkátà símà kọ́ máa wá ná fún wọn so eléyìí náà lára kúrúbà lára iṣẹ́ oore èyí tó jẹ́ kí yóò dẹni àsomá lọ́síwájú ọlọ́wọ́ subhanahu ni wípé lára àwọn ṣẹ́ lẹ́yìn tá a bá jáde láyé ó ní ma ìmọ̀ sí ni ṣẹ̀ríà Islam yálà alukoran ni àdìtà níbi wà mọ́mọ́ ni ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú ni ó ń jẹ́rìí nípa pé kéèyàn ò ní mà ìtọ́ pàtàkì pọ̀ ni tó bá wá rí bẹ́ẹ̀ àwa tá a jí ọ̀dàlàǹgbà láwùjọ ọmọ ogun ọdún àbógun ó lé kódà wa tá a jí àgbàlagbà èèyàn máa dàgbà sí ní téèyàn ọ̀bà máa iṣẹ́ olóore kan ó ní ayé rẹ̀ lọ́mọ̀ sílẹ̀ yìí ẹ mà jẹ́ lórí báwa náà bá a ṣe do ní mímọ́ kó lè bàjẹ́ wípé ẹ̀sán pa nímà ìmọ̀ nípa hadith anabi wa muhammad ìmọ̀ nípa kùránì ìmọ̀ nípa kọ̀dọ́wù ìdájọ́ faraidu bá a ṣe é pógún kó lè bàjẹ́ pé àwa náà ó nímọ̀ nípa rẹ̀ kí ládà rẹ̀ kó lè bá a máa bá wa lẹ́yìn tá a bá jáde láyé tán a màmá sẹ́ẹ̀rì wo láṣẹ tọ́lọ́wọ́n fi sọ pé wo mo ti yọ́nú sí ọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá dá pátá mo ti forí ẹ̀ jìn máa lọ sínú ọgbà àlùjánnà onídẹ̀ra kọ́lọ́mùbá kó sànù wọ́ nǹkan lẹ́ẹ̀kejì waladun salihun ńlọmọdé tó ṣe wípé òkú fìlẹ̀ tàbá ń sọ nípa waladun salihun yálà ọkùnrin lọ́jẹ́ ni àbóbìnrin lóyún bàtọ́ bá ti lè jẹ́ pé ọmọ rẹ bá ní tó ládàá rẹ yọ ọmọ àbókù tàbá ń sọ nípa ọmọ rẹ ọmọ ògàn lọmọ rẹ náà ọmọ tó o fi Islam tó o fẹ̀sìn tó o fi rè irú ọmọ bá ní ọmọ àjọ máa rè kìí sọmọ tó ṣe wípé o ti hàn léèmà pẹ̀lú thousands of naira pẹ̀lú millions of naira ọkàn fi ràn lẹ́kọ̀ọ́ ayé lásán tí ò lẹ́kọ̀ọ́ nípa àdéhìnì nípa bó la ṣe jọ́sìn fọlọ́run bá tí ò ní nú irú ọmọ bá ń kọ́ lọ́mọ tí tí wọ́n ń bí o ṣùgbọ́n tó fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ tó fi ìbẹ̀rù ọlọ́run tó fi rè mọ̀rọ́ kábà ìmọ̀ agbègbèsí ayé pé bẹ́ẹ̀ni kò rí mi ẹbẹ́ lọ́wọ́ bá ń rí mi ẹ̀mọ́ tó bá fi rú ẹ̀kọ́ bá ń rè òní wàhálà ló ń sọ lè rún lọ́dọ̀ àwọn àáfàá òní yẹn ni pé kò lọ́ àmàlẹ́ ń sọ lè ń yàmọ́ lòdì wàhálà gbogbo sẹ́ẹ̀rí tọ́mọ ń bá ti wá ń ṣe ọ̀yàn náfìlà ni ọ̀nàwó sórí àdínì ni ọ̀ngbàwẹ̀ ni gbogbo sẹ́ẹ̀rí pátá tọ́mọ ń bá ti ń ṣe ìrẹ́tọ̀ jẹ́ bàbá ọmọ nínú ẹ̀san tọ́mọ tọ́ba ni tọ́ba gbẹ̀san ọgọ́rùn ẹ̀san ọgọ́rùn ẹ̀san ọgọ́rùn tiẹ̀ náà máa jẹ́ tọ́ba ṣiṣẹ́ kan tó gbẹ̀san mílíọ̀nù ẹ̀san mílíọ̀nù òníwọ́ náà ònlọ́gbà ò nǹkan kò sì ní dín nínú ẹ̀san ṣẹ́ẹ̀rí èyí tó ní náà ṣe bóòlù síwájú bẹ́ẹ̀ ni pé lè ànàlù wàlàdà mẹ̀nsáyà àbí torí pé ọmọ rẹ tó bí òun ọmọ odindi ọmọ bá a ṣe rí òun lára aṣẹ́ òbí ńlọ́wà lára kásìbò rẹ̀ lára ń tọ́fọ́ ara rẹ̀ ṣe ńlọ́wà nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam sọ pé ìnà àtúnyàbà máa àkàlà rọ́jòló mìǹkásìbìhì wọ́n ìnà wàlàdà mìǹkásìbìhì ntọ́ dáa jù tọ́ yẹ kẹ́dà ó fi bọ́nu òun náà ní oúnjẹ tí yẹn bá fowó oúnjẹ ni lóúnjẹ tó dáa jùlọ wọ́n ní wọ́lá dáwọ́ mi kásìbì ọmọ rẹ gangan lára kásìbù rẹ lára sẹ́ rẹ tó ṣe tó fọ́ ara rẹ tó fi fà lára rẹ ní ọmọ ńlọ́wà tábàtì àmọ̀ wípé ọmọ wa tó bá jọ máa rí ẹ̀san sẹ́ rẹ tí bá ń ṣe yóò máa dé bá wa nínú sàárè tí ètò ìjọgbìnde àlùkìyàmà àjẹpẹ́lẹ́ yẹn yóò jìbọ̀ àbá àyìnyẹ̀ṣítẹ́ yìí do fi tarbiyati awladihim wa islah ahwalihim àjẹpọ̀ àtàjẹ́ òbí ẹ̀ e, ìsẹ́mọ̀pọ̀ tá a mọ̀ ṣe àmọ̀ ní láti gbìyànjú àmọ̀ ní láti làkàkà à ń láti sáàyàn lórí bó o láṣẹ rè àwọn ọmọ wa lórí bá a ṣe tọ́ wọn ńlànà tí ìsìláàmù tó fi lẹ̀ lórí bó o ní ṣe sí àwọn ọmọ ẹ̀ bó o ní o ṣe dáa ìhùwà sí wọn bó o ní o ṣe dáa láàrin àwùjọ ìsẹ́mọ̀pọ̀ táwọn òbí tá a mọ̀ ṣe bó o làwọn ọmọ rẹ wa bó o ní wọn ṣe ní ráre bó o ní o sì ní pé dípò ẹ̀san ìbálẹ́jọ́ bú wọn mọ̀ wá jẹ́ fún wa nínú sáré tí èdèjọ́ àlùkìyàmọ̀ àwa tá a jẹ́ òbí à ń láti ṣiṣẹ́ léyìí tí ó pọ̀ lórí eléyìí o lára àwọn ọ̀nà tá a sì lè dá òun náà ni pé gbìyànjú fọ́mọ rẹ sí díẹ̀ sìn fọ́mọ rẹ sílé kéw tí ó ti lẹ́kọ̀ọ́ nípa kùránì nípa àdìfì nípa bóòlù àṣẹ wùwà dáadáa bóòlù àṣẹ ìsàpẹ́lẹ́yìn bóòlù àṣẹ sí dáadáa sọ́nà ọba subhanahu wa ta'ala à ń láti gbìyànjú ká rí i pé àwọn ọmọ wa á fi ẹsẹ̀ wọn lérò ìlànà báyìí kọ́mọ̀ bá jẹ́ ìbàlẹ́jọ́ bú fún wa níwájú ọlọ́run tó bá dijọ́ gbèǹde àlùkìyàmà tó bá rí bẹ́ẹ̀ àyọ̀ àṣìláde àpè Rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lilmuttaqina imama ọlọ́run bá wò sàmú wa ní ètùtù ojú fún wa. nǹkan lẹ́ẹ̀kẹ́ni lára tó ṣe pé ẹ̀san rẹ̀ yóò máa débẹ̀ dá lẹ́yìn tó bá kú tán òní mushaf táwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ sí ní kà lójú ayé yàn àti lẹ́yìn ìgbà tí èèyàn jáde ní ayé tán gbogbo ìgbà táwọn èèyàn bá ti lé ń ka Kùránì ń pátá òun lẹ̀ sáré òní yóò máa dé bá onítọ̀hún bóyá ara sínú ilé làwọn ọmọ wa ń kà ní abá ti ẹ̀ra sínú mọ́ṣáláṣí abá ti ẹ̀ra sáwọn àyè tó pàtàkì tó pàtàkì táwọn yóò ti bùkátà sí kí wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run bí èèyàn bá ti lè jáde láyé èèyàn máa gbà lórí rẹ̀ kéèyàn ò tó jáde láyé gan pa ẹ̀san rẹ̀ yóò máa dé bá onítọ̀hún lọ́la táwọn afa àti yẹn tún wá fún nídàájọ́ kùránì òun làwọn kutubul ilmi shar'i àwọn tíra èyí tó jẹ́ tíra ìmọ̀ nípa ọlọ́run ọba bí yàn bá rà á táwọn yàn bẹ̀rẹ̀ sí ní kà á lójú ayé yàn àtìlẹ́yìn bàtí yàn jáde láyé tán ẹ̀san rẹ̀ yóò máa bá yàn nínú sàárè o bí àwọn tíra tó ń sọ nípa àkìdá nípa ìgbàgbọ́ yẹ kí mùsùlùmí ó ní tíra tí ń sọ nípa tafsir ìtumọ̀ alukuran bò láṣẹ tú àbí tíra àdìsí tíra àfikì o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìmọ̀ èyí tó jẹ́ ìmọ̀ nípa òfin ọlọ́run bá Ta'ala tó bá rí bẹ́ẹ̀ rẹ mùsùlùmí tó ń gbọ́ mi ní gbogbo àyè tó bá wà tó bá ti ń gbọ́ mi uhrus ala insha'i maktabatin ilmiyya fi buyutika aw fi masajidika ẹ̀yà àjẹ́ àgbìyànjú káwọn náà kálákàkà lórí bóòlù láti create library kan bí a sọ nílé wa tàbí sínú mọ́ṣáláṣí tàbí sáwọn àyè kan tó pàtàkì tó pàtàkì láàrin ìlú ó gbà táwọn èèyàn tí wọ́n bá ti lé ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba àti jáde láyé ládàá rẹ̀ yọ mọ̀mọ́ báyàn ẹ̀jẹ̀ á gbìyànjú ká sapá lórí ní tí ó jẹ́ àǹfààní fún wa lẹ́yìn tá a bá jáde láyé tán nínú ẹ̀ náà bákan náà aw masjidan bana àbílẹ̀ Ọlọ́run kan ló ti ẹ̀kọ́ ni mọ́sálásí òun làyè tó ṣe pé ó pàtàkì pọ̀ tó lóore jùlọ lórí ilẹ̀ Ọlọ́run mọ́sálásí àyèbí tá àti ìjọsìn fọlọ́ ni ààyè ṣàfọ̀mọ́ fọlọ́ ọba òní mọ́sálásí ńlọ́jẹ́ ààyè kan ní tó ṣe wípé àwọn èèyàn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yusabbihuna lahu bilguduwi wal asal tí ń ṣe àfọ̀mọ́ fọlọ́ ọba subhanahu wa ta'ala ní kùtù àì àti ní ọwọ́ rọ̀lẹ́ àwọn èèyàn kan tó ṣe pé láàtò lè hìm tijaratun wala bay'un an dhikrillah àádáadáa lé ayé òwò ṣíṣe títà rírà kọ̀ ká ìròjú bá wọn kó ń bí ìrántí ọlọ́run bá ààyè yìí ẹ̀ ń bá ilé gbìyànjú tó kọ́ mọ́ṣáláṣí ó bẹ́ńbé ò bẹ́ńbé ó tóbi ò tóbi sáti ẹ̀ gbìyànjú kó rí pé ìwọ náà ti ẹ̀ kọ́ mọ́ṣáláṣí bọ́ọ̀ bá lè dakọ́ wẹ̀ǹtẹ́ ìdìjọ́ dakọ́ torí ẹ̀san tó tóbi èyí tí mẹ́ńbẹ̀ ni o. Allah subhanahu wa ta'ala tàbí kí n tiẹ̀ tó lọ síbi eléyìí òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ànábì jẹ́ ó sì wá lójú hadith anabi sọ pé man bana masjidan yabtagi bihi wajhi Allah bana Allahu lahu mithlahu fil janna anabi lẹ́nu bá lè gbìyànjú tọrọjú tó kọ́ mọ́sálásí lẹ́yìn tí fi ń wọ ojú rí ọlọ́run ọba nìkan ṣoṣo tí ọkọ nítorí iṣẹ́ kárí mi irú ẹni bẹ́ẹ̀ bana Allahu lahu baytan fil janna ilé tó tóbi gbangba ọlọ́run ọba kọ́ fún nítọ̀hún nínú ọgbàlùjẹ́ náà onídẹ̀ra ẹni pé nínú àwọn iṣẹ́ rẹ̀ èyí tó lè jẹ́ kéèyàn wọ àlùjánnà ó ní kéèyàn kọ́ mọ́ṣáláṣí ńlọ́wà ẹ dákun ẹ á gbìyànjú àṣé eléyìí ń làwọn ọmọ ìyá wa tí ń bẹ ńlẹ̀ Saudi ní kọ́tọ̀rù àti láwọn àyè míì tó ìlú Islam àṣé ń tiẹ́ gbọ́yé nìyí tó wípé wọ́n sàmọ́ ń kọ́ mọ́ṣáláṣí ni lẹ́yìn tí ń bẹ nílùú wọn wọ́n ó tún ru mọ́ṣáláṣí wọ́n sàwọn ìlú mi pé à ń lé ọlọ́run ẹ bá ń kọ́ èlò ní ọ̀nà mi ẹ bá ń kọ́ ọ àwa wa ń kọ́ tí a ń kọ́ mọ́sálásí fún ìbálòjọ́ náà tá a fẹ́ wọ̀ làwọn yẹn náà fẹ́ wọ̀ ẹ jẹ́ á gbìyànjú bọ́ọ̀ bá lè bẹ́ kíjà wọ́n náà gbìyànjú kọ́ bẹ́ kẹ́jẹ́ ẹ́ káwa náà kálí bàjẹ́ kan nínú àwọn tí ó wọ àlùjánnà onídàra lọ́nà táwọn afá àti àtúntò fún nídàjọ́ mọ́sálásí kíkọ́ onílé kí ó tìyàn bá kọ́ tìyàn gbé kalẹ̀ pétọ́ ilé kí ó yí o mọ kọ́ o káwọn yẹn kan máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ̀kọ́ Islam ká máa kọ́ ńbẹ̀ ẹ̀kọ́ nípa àwé mímọ̀ akọ́ mímọ̀ ká ká máa kọ́ níbẹ̀ tí yẹn bá gbélé yùn náà kalẹ̀ àwọn àfáàjẹ́ àmọ̀ wípé ládàá péyàn kọ́ mọ́ṣáláṣí yóò máa jẹ́ ti onítọ̀n náà nínú ẹ̀ náà bákan náà àwòbẹ́yìí tán libni sẹ̀bí libana ilé téèyàn gbé kalẹ̀ ká téèyàn kọ́ fáwọn ọmọ orí rìn àwọn wo lọmọ orí rìn wọn ní làwọn tí wọn jẹ́ arìnrìn àjò ilé téèyàn ọkọrun ní tá a lè fi wé lásìkò tá a wà yìí ní bí àwọn hòtẹ́ẹ̀lì ilé ìtura èyí táwọn èèyàn ti ń kọ́ káàkiri ṣùgbọ́n bá ọba wa kọ́ tiẹ̀ tó ọ̀fẹ́ kọjá ibi táwọn èèyàn tí wọ́n mọ sọ̀kalẹ̀ sí ìyàwó tí a bá jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ onírìn àjò gbogbo ohun tí a máa ń dán wò láwọn ilé ìtura míì ò ní jẹ́ wọ́n dán wò ń bẹ̀ o kò ní sóbìnrin táwọn èèyàn máa bá ṣe ìṣekúṣe kò ní sí ń bẹ̀ o ọtí bíyà lóríṣiríṣi tajútajú ò ní jẹ́ ó sí ń bẹ̀ o ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó bá jẹ́ pé ìmọ̀ ń jẹ́ káàró ó túyàn káàró ó dẹ́yàn ní jíjẹ ni ní mímu ni ibùsùn ni so kéèyàn kó bẹ́ẹ̀ so eléyìí ni ìtì à ń wí níbí yìí ẹni pé kéèyàn kọ́ ilé tó ṣe pé àwọn tí wọ́n jẹ́ arìnrìn àjò àwọn tí wọ́n jẹ́ ààrẹ láàrin ìlú tí wọ́n máa sọ̀kalẹ̀ síbẹ̀ lára àwọn ṣe olóore ètò ìpè yóò máa débẹ̀ dá lẹ́yìn téèyàn ti jáde ní láyé ni ẹ dákun á gbìyànjú ní pàtàkì jùlọ àwọn tọ́lọ́mọba tó ṣe á ní olówó àwọn tọ́lọ́mọba tó bẹ́gi ọ̀là fún àwọn tó ṣe wípé alẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tá a lè bá wọn dásà mọ̀ kí ọ kí ọ àwọn àyè tá a ti ṣe olóore ńlọkúnlẹ̀ yìí ẹ̀jẹ̀ á gbìyànjú kọ́lọ́mbà kọ́ gba ìyànjú wa lẹ́sìn fún wa kọ́ mara láre nínú àwọn nǹkan tá a tún lè ṣe tí ládàá rẹ̀ tí ó máa tún dé bá wa nínú sàárè lẹ́yìn tá a bá jáde láyé tán tẹ̀sán rẹ̀ ó máa lọ jàrá àwọn náàrọ̀ àjẹrọ̀ òun náà ni odò kan tó ṣe pé ó fẹ̀ lójú orísun omi ni ọ̀rá ń sun tíntìntín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wàá wò pé à tá a bá lè náwó sí kinní yìí yóò mà di dáàmú tó bá mà di dáàmú tán àwọn yóò máa jàǹfààní omi yìí púpọ̀ so bíyàn bá lè gbìyànjú tíyàn bá lè ṣe bẹ́ẹ̀ ládàá rẹ̀ ọ̀pọ̀ tíyàn ọgbà ń wájú ọlọ́run àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó wọ àwọn àyè tó pàtàkì tó pàtàkì táwọn èèyàn ti bùkátà sí kànga tẹ́ pé omi ọ̀ ń dà wọ́n láàmú níbẹ̀ ó wá lọ gbẹ́ kànga fún wọn níbẹ̀ àbúrò tẹ́lẹ̀ pé kànga ò lè wúlò ó wá gbẹ́ bó wúlò ó gbẹ́ fún wọn níbẹ̀ ẹ̀san tó mọ̀ rí níbẹ̀ ẹ̀san tó máa pọ̀ pọ̀ mà ní ẹ dákun àwọn tá à ń fẹ́ lóore lọ́dọ̀ ọlọ́run ọba àti ilé rígbà o láǹtà náà lòlùbẹ́ rọ hátà tó ń fi kó mímà tó ìbòn owó anífẹ̀sí àlùjáná àfẹ́wọ̀ a lè rà àlùjáná ọ̀hún wọ̀ tí fi ná nínú owó èyí tá a pé àwọn Yorùbá sọ pé ẹ̀yìn ojú lówó kò sí tọ́ bọ̀ àwọn kan ní irun gbani kò sí fàtú ẹ dákun ẹ á gbìyànjú owó yìí ìmọ̀ ká fi í lẹ̀ tàbí kó fi á sílẹ̀ kó tó di pé yóò wá fi wá lẹ̀ ẹ dákun ẹ já gbìyànjú kárí wípé a ná owó náà sáwọn ojú ọ̀nà tó ṣe pé yóò máa bí àǹfààní àtòrè àtẹ̀sán àti ládàá fún wa tó bá dijọ́ gbìn dàlùkì àmà. Òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam anábì tí ti ṣe wá lójú ọ̀yìn lórí kànga ní gbígbẹ́ nínú hadith anábì sọ pé man hafara rúùmọ̀tàn falahu lìjánná ẹ̀ ń bá lè gbìyànjú tó gbẹ́ kànga alijanna onídẹ̀ra yóò máa jẹ tónítọ̀ àwọn muhajirun nígbà tí wọ́n dé lu Madina omi ò tó nǹkan mọ́ wọ́n wá bùkátà sí omi púpọ̀ púpọ̀ arákùnrin kan wà ń bẹ ọ̀dọ̀ rẹ̀ oní ẹ̀ ti máa ń ra omi ní ọgbà tí wọ́n bá ti fẹ́ mu arákùnrin yìí mímba ní gefar, nínú àwọn ọmọ Bani Gifar lárákùnrin yìí ló ti wá oníkan ló ní kànga lọ́dọ̀ ṣùgbọ́n kì í yọ̀ǹda rẹ̀ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ owó onímọ̀ àgbà níjọ́ kan anabi sallallahu alaihi wasallam anabi wa lọ sọ́dọ̀ arákùnrin anabi wa sọ fún mi pé tẹ̀bí àyìn ni ha kangare ǹjẹ́ o lè ta fún mi bí ṣùgbọ́n tí n fi sanwó fún ọ bí àyìn ní fil janna kanga èyí tí dùn omi àmúyó téèyàn ò ní gbẹ̀ngbẹ́ mọ́ lẹ́yìn rẹ̀ tọ́lọ́wọ́ bá ó jogún fún ọ ní ọgbà àlùjáde onídẹ̀ra sọ ta kanga yìí fún mi ìní fún ọ lówó ṣùgbọ́n báyìí san rẹ̀ níwájú ọlọ́run tó bá dijọ́ gbìyànjú kíámẹ́ arákùnrin wa sọ pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run bó o ṣe wíhun inú mi dùn orí mi wú ṣùgbọ́n àpò mi ò wú laysa li wala li ayali gairuha àtẹ̀mí àtọ́mọ́ àtàwọn ìyàwó kò sí nǹkan kan tá à ń gbọ́ bùkátà ń bẹ́ẹ̀ tayọ níta bá tà nù omi lọ ibẹ̀ láti ń gbọ́ bùkátà. anábìíní ah, tó ọlọ́run bọ́ sànù gbogbo alápapọ̀ ọ̀rọ̀ yìí wá ta sí Usman ibn Affan ọ̀rọ̀ yìí ta sí létí ló bá lọ ra kankan nígbà tó ra owó tó ra níjọ́ náà owó tó pọ̀ ni ó ra bí hamsatin wa thalathina alfi dinar thirty five thousand dirham lè ra kankan náà lọ́jọ́ tàwí bó ṣe ara tán ó sáré lọ bá níbi sọ̀rọ̀ sọ́lá pẹ́tọ́ irú òjúṣe ọlọ́run bá àtàjẹ́ àlòlé fihì má jà àlùtà hùláwò irú ẹ̀sán tó sọ pé arákùnrin tó ní kànga tí mo ra ilé ọ̀rẹ́ yìí irú ẹ̀sán tó ní yóò rèé sebe mi bá rà tí mo filẹ̀ nítorí tọ́lọ́run ṣebí ọ̀rẹ́ san bí ànábì nínà ó wá sọ pé ja'altu àlílì mùsùlùmí mo filẹ̀ káwọn mùsùlùmí ká máa pọn omi inú rẹ̀ mú lọ́fẹ̀ẹ́ láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan àwọn ẹni ṣáájú ni o sọ orí ṣe wọn bí wọn náà gbìyànjú kọ́kọ́ ṣe wọn. nínú ẹ̀ náà bákan náà aw sadaqatan akhrajaha sàárà téèyàn bá ṣe nínú owó èèyàn fi sihati lásìkò tó lálàáfíà wa hayati àní bàtọ́ ṣe wípé ò ń sẹ̀mí lọ́wọ́ tí wọ́n gan tó bùkátà sówó sàárà tíyàn bá ṣe lásìkò gbáhùn sàárà tó ṣe wípé ẹ̀san rẹ̀ ìmọ̀ tóbi pọ̀ ni níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala yẹn ni wípé kò dìgbà tó bá wá fẹ́ jáde láyé tó ti sàárẹ̀ sàárẹ̀ sàárẹ̀ tó wá wò wípé ah iṣẹ́ rẹ̀ oníwà ṣe fẹ́lẹ̀ báyìí tí ń fi ara lu jàǹdà wọ̀ tí ń fi ara ibi dé sí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ọ̀dà ẹ̀mú nù owó báyìí ẹ̀mú nù tọ̀hún ẹ̀mú nù tẹ́lẹ̀ má jẹ́ ó dìgbà eléyìn kó tó di wípé ọ máa náwó rẹ̀ sójú ọ̀nà Ọlọ́run bá subhanahu wa ta'ala òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé ta'arraf ala Allah fi r-rakha ya'rifka fi shidda Ọlọ́run bá rẹ̀ subhanahu wa ta'ala dá Ọlọ́run ọba rẹ̀ mà lásìkò tára bá dì ọ́ lásìkò tó bá ń bẹ́ẹ̀ nù gbẹdẹmukẹ́ lásìkò tó lówó lọ́wọ́ tó jí ọ lọ́rọ̀ àsìkò bá náà mọ́lọ́n bó ló ṣe mọ́lọ́n ni pé ṣe dáadáa sọ́pọ́ ṣe dáadáa sọ́mọ òrukàn ṣe dáadáa sáwọn aláìní ẹ̀ńtọ́ ọmọ ẹ̀ńtọ́ ọmọ ẹ̀ńtí yà ń jẹ tọ́jú wọn ẹ̀ńtọ́ wà lórí ibùsùn àárẹ̀ tẹ́ pọ́wọ́ ni wọ́n fẹ́ fi gbé lọ síta tí wọ́n fi lọ tọ́jú rẹ̀ olówó yìí tó lè fi ràn lọ́wọ́ lọ́wọ́ fi sàánú rẹ̀ tààrọ̀ fàlọ́lọ́ ìfẹ̀rọ̀ha àsìkò tó olówó lọ́wọ́ fi mọ́ lọ́wọ́ bá ṣe dáadáa sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe dáadáa sáwọn èèyàn lásìkò tó olówó lọ́wọ́ yàrá ìfọ̀kà fi ṣe dá àsìkò tó náà tó bá ń bẹ nínú ìlera nínú ìnira nínú ilé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run bò ní dáwọ̀ náà dábò káàtà rẹ̀ gbọ́n tọ́lọ́ ọba sọ nípa anabi Yunus ọlọ́run ní wàdánùní ìdá àbàmọ́gọ́dìbà fàdọ́nà allah nàkàdàrà àlẹ́yìn fanada fi dulumat allah ilà ilà ant subhanaka inni kuntu mina dhalimin anabi ọlọ́run Yunus ọmọ ọlọ́run ọba nígbà tara dẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí ọpọlọ́run ọba nígbà tí ń bẹ nínú ẹja ẹ́ eh? nínú kòkó nínú òkùnkùn nínú òru dúdú nínú òkùnkùn mẹ́ta ló nìkan wà òkùnkùn ní odò òkùnkùn òru òkùnkùn ní ẹja ó kí pọlọ́wọ́ bọ́ lọ́n da lọ́hùn bó ló ṣe pọlọ́hùn òní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin bó ṣe ń wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní ya màláíkà ya ẹ lọ́ọ́ la bọ́lọ̀ ń ṣe lánàá ọlọ́wọ́ bá yọ la ẹnìkọ̀ọ̀kan wa náà yóò ṣe alọ́mọ àlùjánnà kò ní ṣe wa lọ́mọ subhanaka allahumma rabbana wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك